science sọ fún wọn pé àǹfààní tóbi wà ń bẹ àtàwọn àǹfààní kan tó sì tún bẹ ń bẹ bákan náà nínú àwọn àǹfààní yẹn ni òwò tí wọ́n ń ṣe wọ́n máa rọ́jà rẹ̀ tà dáadáa gẹ́gẹ́ bó ṣe wà lásìkò yìí náà nígbà táyà yìí sọ̀kalẹ̀ tàrọ́kà ha báàdùn nurse apá kan àwọn èèyàn yára fi ọtí lẹ̀ ní yárayára wọ́kọ́ọ́lù láhájẹ́tẹ̀lẹ́nà fíìmà fíì ìfún wọ́n ní kò sí nǹkan tá a fẹ́ fi ohun tí ó jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ló tóbi jù àbí ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi kò sí tá a fẹ́ fi ṣe mọ́ tí ẹ mọ̀ wípé ànáṣọ ẹ̀tàfàwà tó nà fi ìmánì nínú ìmánì ọlọ́run tún ní kájọ wọ́n gbàgbọ́ yé ọlọ́run wọ́n gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run síbi wípé ọlọ́run ò fẹ́ nìyẹn wàlámì ẹ̀tùrúkọ̀ báàdù náàsì apá kan àwọn èèyàn náà wọ́n ní máa fi àǹfààní rẹ̀ á gbà mú á lò yẹn wàná túrókù ifmaha fi ese tó wà ń bẹ̀ á fi ilẹ̀ lẹ́yìn wá àgbà náà wọ́n ti lọ láwọn kan táyà tún fi sọ̀kalẹ̀ pé látàkọ̀rọ̀bù sọ̀lá wà á ń tún sùkárọ̀ ẹ má sùn ẹ má kírun nígbà tí ọtí bá ń pa yín pàtàkì àbáàdù nas aidan lẹ́yìn ayé àyè tó jẹ́lẹ̀ kejì ọlọ́run àwọn apákẹ̀yàn tó fi ọtí ilẹ̀ wàkọ́ọ́lù láhájẹ́ tàlánà fíìmà yusugilu náà ní sàlá wọ́n ní tí ò ní já rírun kí àní ṣe mọ́ wàṣẹ̀rí bá àbáàdù nas fi ìgọ́ èrè àwòkọ́ ti sàlá apákẹ̀ àwọn èèyàn sì tún mú ṣùgbọ́n lásìkò tí wọn ò tí àti kírun ni torí pé nítorí ọlọ́run bá pa aláṣẹ ń bì ni pé látàkọ́rọ́bù sọ̀láta wà á tún sùkárọ́ ọlọ́run ò tí ì sọ wípé ihun tí wọn òun ló dé wọ̀ ihun rírà bí ọ̀mù tí tá máa ń ṣe kì í tí ì sọ pé òun ló dé wọ̀ ṣùgbọ́n lásìkò yẹn ẹ má lọ bí irun làwọn náà bá mu lásìkò òun mọ́ òun òṣìṣẹ́ lọ́hùn tòun ti bó ti jẹ́ pé àwọn kan filẹ̀ nínú àyà alákọ̀ọ́kọ́ àwọn kan tó filẹ̀ lórí àyà eléyìí náà àwọn tí ò filẹ̀ náà wọn ò ṣẹlọ́hùn lórí wọn tàbá ti tẹ̀lé ìgbà tí wọn ti tẹ̀lé tọ́lọ́hùn bá wí bíi lásìkò tẹ́ ẹ mú o ẹ má jò jẹ́ pé ìgbà náà lẹ́wà kọrí síbi ìrun torí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà yẹn nínú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ẹni tó sì àyà tó sì sóra ké lórí ìrun tó ní kúlíyà ayú alikafirun dípò láàbùdù oyọ lákò láàbùdù mọ́tàbùdùn èmi ò ní jọ́sìn fún tẹ́yìn sìn ó wáyọ láà ó lè tẹ́sìn gangan ní mọ̀ sí lẹ́gbà tó mu títán nínú rẹ̀ náà tún ni ẹnìkan tó kírun súbù ìtàn òun sì ní máàmù gbà tó sálámọ̀ tán ó ní sára iṣẹ́ lálàáfíà dáadáa ká tún kí sí i àwọn yàwó pé ẹni mọ̀ ti mu nǹkan àwọn méjì bá jẹ́rìí pé ẹnìkan lòun rí nígbà tí ń mọtí ẹnìkan lòun rí nígbà tó ń bì wọ́n bá dá sẹ̀ríà fún torí lásìkò Uthman ni ó ní kò ní kò déédé máa bì bí ìbá ṣe pé ó ti mu ìmukúmu náà ni. lẹ́yìn náà ó ní áyà yìí wá sọ̀kalẹ̀ yá ayọ́ alẹ́dínà àmọ́nú ìnáma lẹ́kọ́mọ́rù wàlmẹ́sìrì wàlànsọ́bù wàlàzlám rí sunmi lámọ́lì ṣètọ́n fasọ́rọ̀ haraman. عليهم حتى صار يقول بعضهم ما حرم الله شيئا أشد من الخمر lẹ́gbẹ̀ẹ́ náà ló wá di haram pẹ̀lú bọ́lọ̀nsẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ yẹn ríjísún ọdẹ ní ẹ̀gbin ní mini amali shaitan iṣẹ́ ìsù ni ọdí méjì fàjítẹ́nì bóhù ẹ má débẹ̀ mi ó di mẹ́ta la'allakum kíni tuflihun kẹ́ lè jèrè pẹ̀lú ọ̀rọ̀ mẹ́rin tọ́lọ́run tó lera wọn yẹn apá kan sọ pé ọlọ́run ò tí ì ṣe nǹkan kan léèwọ̀ tó lágbára bí ọtí nti bọ́lọ́run ṣe tò àwọn kan nǹkan ẹ ọ̀kan nínú ẹ̀ tó wáyé pé torí ọlọ́run ṣe léèwọ̀ ó ti tó but mẹ́rin lọ́lọ́run bá tó lera wọn. innamal khamru wal maisiru wal ansabu wal azlam rijisun min amali shaitan fajitanibuhu la'allakum tuflihun torí ẹ̀ wọ́n yára tara sàṣàfi ọtí ilẹ̀ kíákíá ní gbogbo wọn lápapọ̀ nínú sábàbí àyà yìí tó fi sọ̀kalẹ̀ onítàrí gbà wá pé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu dakaro linnabi sallallahu alayhi wa sallama uyuba al ó ti máa sọ wípé ntí táwọn èèyàn ń fojú rí ntí ń ṣẹlẹ̀ nígbà táwọn bá mọ títán ìwà eré tó lágbára ni o ìwò ojúṣe ọlọ́run. wàmá yanzilu bin nasi min ajiliha irú ìhà àbí ìṣesí àtàmọ́ báwọn èèyàn torí ọtí èérí tó lágbára ni wàdá Allah fi tààrí mi ha ó wá ń bẹ lọ́run pé kọ́lọ́run kó dákun kó ṣe léwọ Umar ibn Khattab ó ń bẹ lọ́run pé kọ́lọ́run kó ṣe léwọ ìwà àbùkù ti ga jù torí pé tó bá jẹ́ pé kì í ṣe kọ́lọ́run bá ṣe léwọ ọmọ yẹn ní choice bí àmàlà ni ẹlòmíràn sọ pé òun kì í jẹ ẹlòmíràn sì lè jẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àtàwọn oúnjẹ míì tá a máa ń jẹ àbáwọn nǹkan míì tá a máa ń lò nìkan èlò ní tí ò tẹ́ lọ́rùn nígbà tí ì bá ti ṣéwọ̀ òun gangan ni ìmọ̀ wú ẹlòmíì lórí kò sí bá a ṣe lè gbàyàn nímọ̀ràn tó wípé ọtí ẹ̀nà ẹ̀ wo tí lágbájá ń sọ nígbà tó mu títán bó ti hùwà ìmọ̀ràn yẹn ò lè tó kọ́ lọ́wọ́ bá ṣe léwọ̀ ló bá bẹ lọ́hùn. dáa Allah fi tàrí mi ha wà kọ́ọ́lì. umar makatobi wa sọ pé allahumma bayi lana filkhomri bayana ṣáfìyà ọlọ́ndàkùn àlàyé tí ó tá fẹsẹ̀ nílẹ̀ lé lórí gan-an tí ó jẹ́ kòdoro ẹ̀ gan-an ọlọ́ndàkùn má ṣàṣe fún wa nípa ọ̀rọ̀ ọtí láyà ń bá sọ̀kalẹ̀ náà láyà tó sọ̀kalẹ̀ tó yẹ pé omi ò ní sọ̀kalẹ̀ mọ́ bayana wàfíhà bayanu ṣáfì àlàyé tó mọ́yán lórí tí ò sí pé bóyá ẹnìkan ó tún mú mọ́ ló bá ti ara dùáwò ọmọ ọ̀rọ̀ mọ́kàtọ́ọ̀bì ló bá tara lọ́rọ̀ mọ́ tara ìsọ àyà kalẹ̀ ó wà nú àwọn wàkọ́yìn tó ṣe pé ẹ̀rùn ìṣẹ̀lẹ̀ tó ṣe pé Umaru ni sábàbí lọ́mọ ti sábàbí ọ̀rọ̀ tí wà ń bẹ̀ pé lẹ́yìn lẹ́yìn àkíyèsí àti bẹ́ẹ̀ lọ́hùn yẹn ànábì sì ń bẹ láyé o sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni làwọn ìṣẹ̀lẹ̀ míì náà lójú ayé anabi sàlám tó jẹ́ pé nínú rẹ̀ ni látara ẹ̀ ni aya ti sọ̀kalẹ̀ yàrá wo nuru nur sura suratu nur níbi ọ̀rọ̀ kí àwọn ọmọ ọ̀dọ̀ èèyàn ó lè jẹ́rú ó sì lè jọmọ ọ̀dọ̀ lásìkò náà nísìn náà àwọn tí wọ́n máa ń bẹ pẹ̀lú àwọn ọlọ́lá pé kí wọ́n máa tó bá ti fẹ́ lọ sọ́dọ̀ wọn wọ́n máa já wọlé bá wọn ni wọn já wọlé tọ̀ wọn lọ ni Umaru wọn kàtọ́ bí wá wò pé òjíṣẹ́ ọlọ́run a máa ń wà nínú ìṣesí kan tó jẹ́ pé àìfẹ́ kẹ́nìkan kan bá wa ń bẹ̀ nígbà tí yẹn bá dá wà ní privacy ẹ̀ òun wá wò pé tó wáyé pé ah, ọlọ́run bá sì sọ kankan kalẹ̀ nípa báwọn ṣe mọ interact àwọn ọmọ ọ̀dọ̀ àwọn pẹ̀lú pé. Pe òun sì ń tàn mọ́ òun ràn kan pé ó sì kọ́ ọlọ́run sọ̀n kankan kalẹ̀ ní àyàbá sọ̀kalẹ̀ ẹ ti rí i ná lè sáyé tó ń kún lẹ̀dí náà láyà ń sọ̀kalẹ̀ àyà kìló nìyẹn fifty eight nínú sura twenty four sura two nù lọ́lọ́mọba ní láyà bá sọ̀kalẹ̀ pé káwọn tí àwọn alẹ́dínà mọ́làkátà ìmọ̀ràn kún àwọn tí a ń bẹ lábẹ́ kápá yín kí wọ́n máa gbàyọ̀ǹda kí wọ́n tó wọlé wá tọ̀ yìí náà. àtàwọn tí ò tí ì máa lálàá nínú yín tí àti ìbàlágà ní jẹ́ bẹ́ẹ̀ àlá ìbálòpọ̀ náà ìbóbìnrin lòpọ̀ kí wọ́n máa gba àyè kí wọ́n tó jálù yín nígbà mẹ́ta kì ṣe pé three times o ìyẹn ni pé láwọn àsìkò mẹ́ta kan torí pé àwọn àsìkò yẹn náà làwọn èèyàn máa wà ní ààyè ara wọn tí wọn ò ní fẹ́ nìkan ó bá wọn bẹ̀ tí wọ́n ti fẹ́ túnra mú kó tó di pé nìkan yóò já tọ̀ wọn. sọláàtì àkọ́kọ́ ni mi ń kọ́bílì sọláàtì lè fàjọ kó tó di pa kírun súbì téèyàn ń bá oorun bọ̀ látàlẹ́ àná wọn gbọ́dọ̀ máa já tọ̀ wọlé tọ̀yìn mọ́ lójijì àfikẹ́ yọ̀ǹda fún wọn. wàhíìnà tàdọ̀ọ́nà tìyàbà kúmínà dọ̀hírọ̀ àtìgbà tí ẹ bá ti bọ́ sọ yín lẹ̀ ní àsìkò yanyan oòrùn yálẹ̀ ta tẹ́ ẹ kàn fẹ́ sinmi tẹ́ ẹ ti wà nínú ilé yín àsìkò yẹn náà ìyá máa yánra lẹ̀ náà. wà mí ń bá di sọ̀lá tí lè ṣá àtìgbà tẹ́ bá kírun ṣá ìtàn tẹ́ ẹ pé oorun ló kù gbogbo ìgbà náà tó bá yẹ pé wọ́n bá ní bùkátà sí yín wọ́n gbọ́dọ̀ gbà yọ̀ǹda yìí tó yẹ pé ńgbà tán bá rí yọ̀ǹda yín náà tó gbọ́dọ̀ wọlé tọ̀ yìí ẹ wá gbọ́tọ́ lọ́n bọ́lọ̀ ṣèwé ní thalathu awratin lakum àwọn àsìkò yín mẹ́ta nu tó yẹ pé ìhòhò lẹ́ máa wà áàdà fìlgàlì èyí tó gbajúmọ̀ lára èèyàn ni pé ìhòhò làwọn èèyàn máa wà lásìkò ńgbà ẹlòmíín sì lè má sí ìhòhò ṣùgbọ́n eh, al-hukm èyí tó pọ̀ jù náà lọ́lọ́run bá gbé ka láìsà àlékún wàlá àléhìm jùnáà kò sẹ́sẹ̀ fún yín kò sí fáwọn ọmọ ọ̀dọ̀ àwọn tí mẹlábẹ̀ kápá yín náà báyàdà fúnra àbí tọ̀wà fúnà àlékún ká máa wá fara rò yín kẹ́ máa fara rò wọ́n. lẹ́yìn àwọn àsìkò mẹ́ta kẹ́nìkan ní kápá kan mọ́ fara apá kan ẹ lè jọ ọ̀dọ̀ wọn wọ́n lè wá sọ́dọ̀ yín. bọ́lọ̀ sì ń sàlàyé àwọn àyà rẹ̀ fún yín ní eléyìí àtàwọn èyí yàtọ̀ sí i nínú ìdájọ́ ọlọ́run ọba ọlọ́run bàbá tó mọ̀ tán tó jẹ́ alámọ̀tán ni tó sì mọ̀ ọ̀rọ̀ gbé kabi tó dáa tó jẹ́ sábàbí oríire ayé ọmọ èèyàn àtàlùkámọ̀ rẹ̀ ọ̀kan nú ẹ̀ nìyẹn ọ̀rọ̀ Umaru labadebe òun náà sábàbí ọ̀rọ̀ ẹ̀ àtàkíyèsí ẹ̀ náà láyà náà ti sọ̀kalẹ̀ àti omi tó tún yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ṣe mistake nínú ọ̀rọ̀ ànábì sọ́lọ̀ ipe tó wáyé pa tó bá mi dìde ni bóyá márùn jẹ́ tó bá tó bá mi dìde lẹ́yìn ni bóyá márùn àtọ́bì ni ò jẹ́. náà sí ibi àyà tí à ń bá bọ̀ bàtáyà sọ̀kalẹ̀ tọ́lọ́run ti ọlọ́run wá ní fahali antum mutahun ṣe é ti ṣe é ní mo máa fahal antum mutahun Umar Kàtọ́bì ní intahaina intahaina ó dópin báyìí intahaina ó dópin báyìí báyìí báyìí lẹ́yìn ìgbà ti mọ́ ní tí ó sì ṣẹlẹ̀ gan-an ó jẹ́ ká mọ̀ pé lẹ́yìn pé wọn ò mọ tí mọ́ lọ́jọ́ yẹn wọn ò mú mọ́ láéláé tán fi kó láyé. nínú fíkìú ká ọlọ́run ọba nínú àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan nínú wisdom ẹ̀ ọ̀kan nírú wákíá ìṣẹ̀lẹ̀ tọ́tí nígbà tó ọlọ́run bá ṣe léwọ̀. tá à ń bùkátà náà ká fi máa kẹ́kọ̀ọ́ ká fi máa jọ àwọn ẹni ọlọ́run bá tàná kullu man sara ala darbi wasal ọ̀jọ̀gbọ́n kan ní látàkùn kọ́ dahabat arbabuhu kullu man sara ala darbi wasal ẹ má sọ pé àwọn ẹni ọlọ́run ti lọ mọ́ kìí sàwátàwà láyé lọ́lọ́run nílò ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ pé àbò ní wọ́n ti fẹ́ bẹ̀rù ọlọ́run bá tó tí wàá bẹ̀rù ọlọ́run tí dàbí tàwọn sàábé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ látàkó kọ́ dáhàbá tàbá àbò ẹ mọ̀ sọ pé àwọn ẹlọ́run ti lọ fùlùfùlù lásán ló kù láyé torí pé kúlù máa ń sáárọ̀ àládáríbì wọ́sọ̀lì ẹni tó bá rin ojú ọ̀nà táwọn èèyàn kan rìn yóò débi tí wọ́n dé bó ṣe jẹ́ nínú dáadáa bó ṣe wà nínú bó ṣe wà nínú aburú náà sì nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala al-ibra bi umumi lafzi la bi khusus sabab ẹni àwọn kan àwọn kan bá àwọn pòkì àwọn munafikun abdullahi àwọn ọba yìí ọmọ salul rasul munafikin àwọn kan bá láyè anabi ló bá ló gba sallallahu alayhi wa sallam báwọn kan máa wà nù nathan náà jẹ́ munafiki ẹ̀sìn ọlọ́run ọba láyé lónìí tó pé náà àwọn àti abdullahi ọmọ ọba yìí ọmọ salul wọn jọ wà nù náà láyè kan náà wàlẹ̀ yàtọ̀ bìlà kọ́lọ̀ kọ́mọ́ bẹ́ẹ̀ náà làwọn kan ó tò pẹ̀lú ànábì sọ̀rọ̀sọ́là tí wọ́n sì bá ànábì láyé ó sì wọ́n sì olùdíọ̀ wà láyé níbi kan náà lọ àlùjánnà lápèjúwe ànábì sọ̀rọ̀sọ́là ó ní ana wà káfílò yatim kàhátẹ́yìn èmi àtẹni tó mójútó ọmọ òrukàn tí ń fi wọ́n sin lọ́hùn pé yà ò ní jẹ wọ́n kàhátẹ́yìn bí ìka méjèèjì láṣẹ lálùjánnà ṣé kò wá sáwọn tí ń fi léyìn sin lọ́hùn láyé má ẹni rẹ̀ inú yín ẹni eré inú ilẹ̀ tí wà rẹ̀ dá púpọ̀ lẹ́yìn ìgbà tó mú ọ̀ràn yàn tọ́lọ́run bá nípa tàlámọ̀ rí tẹ̀sìn torí pé lára ẹ̀sìn náà nìwà tó sì jẹ́ ẹni tí ó sì súnmọ́ mi jù lálùjọ náà tí ó wà pẹ̀lú mi nù yín òun náà lẹ́yìn tó dáa jù níwà bẹ́ẹ̀ bá sì dáa sí níwà ni tó kù sáwọn oníwà rẹ̀ mọ́ láyé ni sókè àwọn èèyàn tó sọ àmọ́ náà àwọn tó sọ ahọ́n kóńbirọ́ àti ọ̀rọ̀ bàjẹ́ àti gbogbo ẹ̀ àtọ̀tẹ̀ àtọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n gbìyànjú àti sọ ahọ́n kóńbẹ wọ́n bẹ́ẹ̀ bọ́lọ́run bá nàbí sọlọ́ọ̀ sálàm bó ṣe rẹkọmẹ́ndì àwọn sọ̀hábà wípé ọmọ àlùjànnà ni wọ́n kò sọ pé lòmíì tí èsì sàábé kì sọ pé kì sọ ọmọ àlùjànnà ó jòwè sàlùjànnà fún gbogbo apátápátá ni nítorí tó túmọ̀ sí pé ìmọ̀ fúnra ẹni nírẹ̀wẹ̀sì ọkàn àti mọ́ṣíṣẹ́ ọlọ́run ni ká sọ pé àwọn ẹni ọlọ́run ti lọ ká ló lè ṣe bí irúṣẹ́ wọn mọ́ torí ọ̀rọ̀ ìmánì ni ọlọ́run sì túlẹ̀ ó ní inna akramakum indallahi ni ẹni tó súnmọ́ ọlọ́run ìgbà tọ́rọ̀ ti di haram tán wọ́n ya jáwọ́ ńbẹ̀ pátápátá kì í sì sọ̀rọ̀ ọtí nìkan bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹbọ èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ tán máa ń sẹlọm ọmọ èèyàn máa ń ṣe ọlọ́mọba lórí ilẹ̀ ayé nígbà tí anabi wa sálàm tó jẹ́ ká mọ̀ tó mọ̀ la ilaha illallah muhammadu rasulullah wọ́n siwọ́ níbi ẹbọ wọ́n sì mú àwọn lárúbáwá àwọn tá à ń júwèé táyà yìí sọ̀kalẹ̀ lórí èmi ò rẹ́ni tó mọ ọtí wọn ẹ̀wọ̀n ọtí irú wọn lápèjúwe láyé mọ́ wọ́n mu ọtí púpọ̀ ó di omi ara wọn ó di ẹ̀jẹ̀ wọn wọ́n sì ṣe ẹbọ dógógó bí tí yẹn ṣe ẹbọ dé lápá kan àwọn sọ̀hábà tá à ń júwe fún wa yìí láwọn tọ́lọ́wọ́n bá sọ ọ̀rọ̀ wọn ní sora one seventeen sora kẹsàn-án sora tó tauba àbí sora tauba náà ṣé a lè sọ̀rọ̀ yìí ni tọ́lọ́wọ́n fún wọn ní commendation àwọn muhajirun àtàwọn ansor kìí ṣe gbogbo wọn ni ẹni tó pọ̀ jù ní wọn ló mọtí ẹni tó pọ̀ jù ní wọn ló ṣẹbọ torí pé ìṣẹ̀dálẹ̀ wọn ni gbàtọ́ ọlọ́run ti wá tí wọ́n ti gbọ́ ọlọ́run ọba gbọ́ táyà ti ń sọ̀kalẹ̀ ló ti láti máa lòdì sí nǹkan kan tọ́lọ́run bò fẹ́ ọjọ́ táyà bá sọ̀kalẹ̀ lóhùn kan yẹn parí sí ọjọ́ táyà bá sọ̀kalẹ̀ ni wọ́n dúró pẹ̀ ọlọ́run fi wọ́n ṣàánú ara wọn bàbá ó dúrọ́pù ẹ̀ ọmọ ó dúrọ́pù ẹ̀ torí náà bàbá ò ní jẹ́ fìtínà fún bàbá ọmọ ò ní jẹ́ fìtínà fún bàbá bàbá ò ní jẹ́ fìtínà fún ọmọ wọn jọ ń gbọ́ òye yàtọ̀ sí irú àwùjọ táwa wà yìí nísìn ó ti yé bàbá kò yọ ọmọ bàbá ìbànújẹ́ eléyìí bàbá gbé lọ àlùkìámọ̀ ṣe ọmọ sáwọn ọmọ àwọn tá a tún afi tún wọn gbọ́ yìí bó lè ẹmọ tí bó eléyìí nígbà míì ọmọ ti gbọ́ yé kò yé bàbá ọmọ wa wà nínú ogun tó lágbára pé bòlò wọn á fẹ́ wọ̀ báyìí bòlò wọn fẹ́ wọ̀ báyìí àwọn ọmọ kan wà ní ìsìn wọn ò nílé wọn gbé mọ́ wọn fẹ́ fẹ̀sìn ọlọ́run lẹ̀ bàbá sì ní kò sáàyè lé mọ́ àwọn ò sì ní dúrọ̀pù ẹ̀sìn ọlọ́run ó ń bẹ ẹnu obìnrin kò fi jàlùbá kò lè bọ́jà lùbáàbù mọ́ bàbá ní kèsì ilé òun lòún gbélé ìwọ̀ typical example ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kódà yàtọ̀ sóníjàlbáb onírùngbọ̀n onírùngbọ̀n ìyẹ́wùkẹ́ tí òtútù tún tó nǹkan tá ń gbìyànjú àti fílẹ̀ yìí bàbá mi sọ pé kì í sinú léèrè ògbèrún gbọ̀n wọ̀ àwọn èèyàn máa béèrè fatiwa kiri ẹ̀dákun téèyàn bá sí pé bàbá yìí ò gbà mọ́ gbogbo ọ̀rọ̀ tó yẹ ká béèrè nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ilé ìkòtò àní ìtí òyìn tó bí focus tọrọ mi pọ̀ nú ẹ̀sìn táwọn pé nature ni ó yẹ ká kíyèsí náà èyí tó jámọ́ nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ó ní ó ròyìn ara rẹ̀ ó ní yakhluqu ma yasha òun lòun máa dẹ́dà òun lòun máa dáhùn tó ń bá fẹ́ díẹ̀ la mọ̀ nínú tọ́lọ́run bá dá ẹ̀bọ́ lọ́run bá sì dá wa àwa tá a jẹ́yàn gangan fúnra ara wa láàrin ara wa táyì sálùjẹ̀nu ẹ wo ìyàtọ̀ láàrin láàrin ọkùnrin àti obìnrin ẹ wo àwọn ìyàtọ̀ ẹ wo àwọn ìyàtọ̀ ẹlòmíì dáyé tán lóbìnrin oníkábà ń fa gbogbo ohun tí ń bẹ lára òun kú ọkùnrin lòún láìkì ẹlòmíì dáyé tán lọ́kùnrin ó ní òun òun kán bá ń fi kún ní tí ò bá sí níbẹ̀ kán bá ń fi kún obìnrin lòún fẹ́ jẹ́ abẹ́mọ̀ páwọn èèyàn ṣe rẹ́ láyé nìsín níbi ìgbẹ́rùgbọ́n ń sọ lọ́hùn tí ẹ sì tó kọrin míì sì dobìnrin bẹ́ẹ̀ bá ń wo báyẹ̀ sí lè bìlífì pé ọkùnrin ni tóbìnrin míì sì dọkùnrin bẹ́ẹ̀ ní òṣèṣí bí a nù yíyí min aw min min tabdil khalqillah níbi máa yí ẹ̀dá ọlọ́run bá padà torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ìròyìn tí ń bẹ fún ọkùnrin bóyá nínú ọ̀ṣọ́ bóyá nínú ìṣesí àwọn obìnrin tún gba àwọn tí wọ́n ti ẹ̀dúndò kó dáa náà pé ọkùnrin gangan là ń fẹ́ jẹ́ ṣùgbọ́n ìròyìn tí ń bẹ lára ọkùnrin gan wọ́n wà lóbìnrin wọn wọn tápà pẹ̀lú ara wọn but ìròyìn tí ń bẹ lára ọkùnrin gan wàzíyáda àtàlékún ẹ̀ wọ́n ti gbà sọ́dọ̀ níbi wíwọṣọ níbi ọ̀rọ̀ sísọ níbi ìṣesí níbi iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni làwọn èèyàn gbàròyìn tàwọn obìnrin àwọn náà rí mẹ́yìn gẹ́gẹ́ máa ṣe jọ́kùnrin bọ́lọ́run sì dá wọn wọ́n rí i pé wàhálà ni kò sọ́gbọ́n táwọn fẹ́ dá sí i wọ́n gbà fọ́lọ́run ní túláàsì ṣùgbọ́n gbogbo òṣìṣí àwọn obìnrin náà ọ̀dọ̀ wọn ló wà bí wọ́n bá di pàtẹ́wọ́ lónìí nírun wọ́n di sùkú lọ́la àtàwọn ọ̀sọ́ mi àtàwọn ṣíṣí mi wọ́n wọ́n sọ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà yìí nígbà tí wọn ò tí ì gbà sílámù tánà mi tí ò tí ì iṣẹ́ ọlọ́run bá fún wọn àwọn náà láwọn ṣe sí tó pọ̀ náà lábí má pèjúwe ẹ̀wà ká máa rò pé bóyá àti báwọn sábẹ́ ni tí wọ́n mọ̀ fúyẹ́ ó fúyẹ́ látara anú ọlọ́run ni o wàláhì làdí. kọ́bílà alhadi alìsílámì kó tó ní pé islam ó gba àwùjọ yẹn ọ̀rọ̀ wọn ò fúyẹ́ o la fi rí apá kan nínú wọn náà tó náà tọ́lọ́hún ò sàánú tí ó sàánú tí ó sàánú jálẹ̀ irú abdullahi ọmọ ọbáyọmọ sàlù tá a sọ òun lọ gá àwọn onáfikì mọ̀dínà òun náà tẹ̀lé anabi sallallahu alaihi wasallam àrí abu lahabi wọn jọ lògbà ní pẹ̀lú anabi sallam nínú kureish nínú ra anabi ni òun náà takò anabi sallallahu sallam ara òyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara àwọn tó sì takò náà nígbà àkọ́kọ́ tán tó padà gba islam Eh, abujali alimọlẹ́hún ẹni ẹni àgbẹ̀sẹ̀ pé táyọ̀ ti tán ni òun ló bí ikirima àgbà sàbẹ̀ ikirima radiyallahu ta'ala anhu nípìnlẹ̀ kò sì rí bẹ́ẹ̀ bàbá àtọmọ ọ̀tá ànábì ni wọ́n sallallahu alayhi wa sallam sẹ́ni bọ́lá wọn ti ń sànú ẹ̀ ikirima ní ìsìn abádàkọ̀ ẹ̀ àdàkọ̀ mọ́ ikirima ẹnìkan jẹ́ ni ẹ̀yọ́nú tá a tọrọ fún ẹnìkan jẹ́ ni tá a sì òun náà kọ ikirima lọ́mọ nígbà tó dikó di sábẹ́ tó gba tànàbí sallallahu alaihi tóun sì ti bìlífù pé ebi tóun bá ẹni sọ̀tadé ikirima làrólé òun tí ó kọ̀ntínú ọlọ́run wa ṣe látòdìjẹ àwọn eléyìí náà wọ́n kú sórí bẹ́ẹ̀ táwa náà bá wá ń gbọ́rọ̀ ọlọ́run bá lónìí tá a sì rí pé mọ́kà táwọn èèyàn fi ń o lónìí pé à kódà yìí tẹ́ sọ pé kinní kan ò da kódà ńgbàtà àdémọ́kà àrí kinní kan kódà lárúbáwá ṣe báyìí nígbà náà wà ń kọ́ nígbà táwọn gangan sọlọ́lọ́ sọ́làm ṣé bóun là ń júwe yìí ìgbà tí wàá síláyé mọ́lẹ̀ wàá ní sẹ́yìn tí ọbẹ̀ lọ́wọ́ bá sin lọ́run tiwa iná àti bòmíì tó tún burú jù báyìí lọ ọlọ́run nínira kò sẹ́ni tí ó sin lọ́hùn tí ò ní fara kín fìtínà àwọn tí ò lọ́lọ́hùn sìn láyé tí wọ́n gbógun ti kò sọ́ńtàn àfẹn tí ò bá ti rẹ́dí láti sin lọ́hùn èyí ó fara kín èyí ó sì ti wà èyí ó ti wà determine lórí pé èèyàn fẹ́ sin lọ́hùn èmi tí ìṣẹ̀sìn ọlọ́run bá àwọn èèyàn wà determine kódà tó tóbi dórí ikú láìsọ láìsọ àlámẹ́rí ẹ̀sìn títí dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn wà determine pé tó bá já sí kútó òun mọ̀ pé òun tó pé ibi táyé ìdí gan-an ó gba kéèyàn fẹ̀mí ẹ̀ jìn kéèyàn fẹ̀mí ẹ̀ tọ̀ rẹ̀ tí ò bá inú kó dáa ẹgbọ́n tí ó ṣe pé ààrẹ olóòdì ló sanjó ní ìpéjú ọ̀dà ẹ̀ ṣébí yẹn ò ti jìnnà ààrẹ nàìjíríà ìbò tí wọ́n ní àwọn tí wọ́n ní tí wọ́n pè ní democracy ni pé káfà láfíà àgbáyé lẹ́nu wọn tí wọ́n ṣe rọ lẹ́nu wọn ṣébí òun náà ló náà ṣébí inú ẹ̀ náà ló wà tí tó sọ pé dú ọ̀dà yìí ni àbá àmọ̀túnmọ̀ dá yìí ni tó sì jẹ́ pé dú ọ̀dà ẹ̀sìn gan-an sì ní lóòótọ́ láti gbà náà dì sí wọn lọ́nà ọmọ ẹ̀mí tó ti ṣòfò látara bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ jẹun ó parí kì í ṣe pé wọ́n ẹ̀sìn lọ́hùn wọ́n fẹ́ jẹun ọ̀sìn fẹ́ kẹ́lòmí ò jẹ kí wá ní ìhà tẹ́ni tó fẹ́ jẹ́ ni ọlọ́run kọ sọ́lọ́hùn torí náà à ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àti sísàmúlò láti sìn lọ́hùn tí ó fi lè kóore bá wa kọ́lọ́n kó ṣe rọrùn faruba hamil fikihin ilamani wa afkahu min anabi wa sallallahu alaihi wasallam ó lẹ́nu mi ó sì gbọ́rọ̀ ẹ̀sìn lọ bẹ́ẹ̀ tí ó gbọ́ yìí jùlọ bá a ṣe ń pass message kásà mọ́ pass message ká mọ́ pass ẹ̀ ẹ má sọ pé kò ní wúlò fẹ́nìkan wàláhì ọlọ́run mẹ́ni tí ó wúlò fún ọlọ́run ló mẹ́ni tí ó wúlò fún ní ìsìn lápèjúwe láwùjọ tiwa táwa wà tó jẹ́ tilẹ̀ yorùbá yìí product oníkéwu product oníkéwu tó yẹ pé ilé ló fọ gbogbo ayéké gbogbo ọjọ́ ayéké kò pọ̀ tó ẹni tó gbọ́rọ̀ yé tí ìsìnkú oníkéwu ni láwùjọ tilẹ̀ yorùbá yìí tó dẹ́mi lójú òfò òfò lọmọ tó pọ̀ ṣe ń lè kéwù táwọn ẹ̀sìpẹ́tì pé torí kéèyàn lè mọ ọlọ́run sìn torí kéèyàn lè gbàgbọ́ yọ̀rọ̀ ọlọ́run kéèyàn lè dàáfà kó lè dẹni tó mọ̀ jísọ ọlọ́run fáwọn èèyàn ẹ̀jọ́ lọ lè kéwù more than sixty percent ló waste. ẹ lọ wo amadaris èyí tí ó jẹ́ pé kò di oníjàgídíjàgan tó gbajúmọ̀ tí èdè ẹgbọ́ bóyá ní ó di ẹlẹ́bọ ìtòtí ìyẹn ti wàá pọ̀ òun náà ni ẹ ń pè ní oníjálàbí máa forí òkú ṣe oògùn máa forí èèyàn máa fa abẹ́ ọkùnrin abẹ́ obìnrin máa fi ṣáájò káàkiri. wọ́n ń sọ̀kan pé sẹ́mi ò gbọ́n kankan ni wọ́n ní àdúgbò bíi náà ni ó sì jẹ́ àdúgbò bíi tí mò ń gbé wọ́n ní sẹ́yìn gbọ́ pé àwọn ẹ̀ṣẹ̀ sí wá wọ́n ṣe kinní tí wọ́n gbé nítọ̀ ń lọ ọlọ́kadà tó tún bá lọ́wọ́ sí àfáà náà wọ́n sáà ń pè ti gbé lọ àwọn sars ti gbé lọ bóyá àbàdàn ló wà ní ìsìn ọlọ́ àmọ́ orí èèyàn mẹ́tàlá kọ́ ni wọ́n pè ni wọ́n bá ń lẹ̀ ń gbà kan débẹ̀ ṣé kò yá lè kéw ní pe èdè lárúbáwá kò bá lè kéw so àwọn nǹkan wọ̀nyẹn wọ́n sì ń pè wọ́n láṣìírí àwọn onígbógun tẹ̀sìn ọlọ́run bá jù lónìí láwùjọ tá a wà yìí ṣe bá sọ pé mùsùlùmí làwa àwọn kan ẹlẹ́bọ ni wọ́n àwọn kan kírísítẹ̀ ni wọ́n àwọn onígbógun ti ìsìláàmù jù nínú ọmọ tó gbalẹ̀ kíkọjá lẹ̀ tìlú wọn irú ẹ̀ ni Habibullah Agége ọmọ sheik adam alalori rahimahullah kọ́lọ́nkọ́ asanu baba tó bá yẹ pé sí ìbá sànù ọlọ́run tá a bá fi dáadáa tiẹ̀ ni yóò ti wó islam lórílẹ̀ torí gbogbo ẹ̀dọ̀ kí ẹ̀ lòun takò àwọn tí ó sì present islam fáwọn èèyàn tí wọ́n sin lọ́hùn gan lójúlówó ẹ̀sìn àwọn lòun sọ fúnjọba pé àwọn gan ni wọn ìṣẹlẹ́sìn àwọn lọ̀dà lóru àwọn wíyárás àwọn tí ìṣe mùsùlùmí gan wàláhì láàrin wọn mọ mùsùlùmí gan gan tó pé bẹ̀lẹ́ ti bá islam bẹ̀lẹ́ ti bá làáfíà àwọn dá mùsùlùmí mọ́ ọlọ́run sì jẹ́ ká mọ̀ àwọn náà sì mọ islam wàjá àdóbi ha wọ́n takò ni wọ́n lòdì sí ni wọ́n sẹ́kọ̀ náà ti ha àǹfóṣùhùn wọ́n máa ń mà takò nítorí pé ìgbéraga ń bẹ fún wọn. ìdí nìyẹn tó fi jẹ́ pé a ní compromise message islam á dìlífẹ̀ẹ́ a máa wá bẹ lọ́hùn tá a bá ti sọ tán kọ́lọ́n kó jówó lò fún wa bẹ́ẹ̀ náà ni ó sì máa wúlò fẹ́ni tí ò sí ń jókòó tóun náà gbọ́ tóun náà gbọ́ tó jẹ́ pé òun náà gbọ́ látẹnu ẹnìkan tóun náà gbọ́ wá sí anábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ máa ẹ máa tan ẹ máa tan ọ̀rọ̀ yìí ká torí pé ó lè ẹnìkan lè gbé dọ́dọ̀ ẹni tí ó ṣàǹfààní fún ju ẹni tó gbọ́ níbi tí ó ti gbọ́ níbi sọ́ọ̀sì ẹ̀ lọ. ọlọ́run kó má ṣe wá ní ẹni àtùpà tí ó mọ́lẹ̀ tó tàn mọ́lẹ̀ sáwọn èèyàn tó nù ní mọ́lẹ̀ tí ó sunkún. ọlọ́run kò jẹ́ ká lè gbàgbọ́ yẹ gbogbo ohun tí a bá fẹ́ máa béèrè nípa pé ẹ̀sìn wò mí sìn ó mi kí n lo súnà nípa gbogbo òṣèṣì súnà tá à ń sọ ìkéṣi súnà aṣọ nìkan o torí mùsíbà mi ìtúnu láwùjọ mùsíbà mi ìtúnu o kéèyàn ò gé ẹ̀ kó sì fúnrúgbọ̀n díẹ̀ tọ́lọ̀ ní ó yọ fi o mùsíbà kò fọ̀tẹ́lẹ̀ kò fi kálẹ̀ gbogbo eléyìí nǹkan ni súnà ìyẹn gan ni wọ́n ń pè ní arúmọjẹ gáràrú nìyẹn gbájú ẹ̀ fọ́wà náà torí pé ẹni tó bá ti ráwòrán yẹn ń ta yóò sọ pé mo débi tọkàn mi ó ti balẹ̀ òun tàn náà ní wàá sí wàá jàǹbí yàn òun náà ní wàá di mùsíbà láwùjọ ẹni tó bá fẹ́ ṣe súnà ànábì ní kó stọ́dì sallallahu alayhi wa sallam ó sì tẹ̀lé àdìsí ìyá wa Aisha radiyallahu ta'ala ni ó sọ pé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ànábì ẹ lọ ka Quran kólókò wọlé Quran ìwà rẹ̀ là Quran ó náà ní kẹ́ ẹ lọ kà lọ́kùnrin wa àti lóbìnrin wa torí náà èyí ó jẹ́ alùsùnà lábí ń sọ wípé àwọn sàhábà kìí ṣe bí wọ́n ṣe wọ́sọ nìkan ara rẹ̀ ni kìí ṣe òun nìkan ní gbogbo ẹ̀ gbogbo ohun tó lọ́n sọ pé òun fẹ́ wọ́n bọ́ lọ́n fẹ́ gbogbo ohun tó lọ́n sọ pé òun fẹ́ wọ́n bọ́ lọ́n ba yẹn lódì nítorí àfijọ́ rẹ̀ lọ́nu àwa náà ta jọjọ́ rẹ̀ nǹkan kan náà lájọ fẹ́ la fi jọjọ́ pé tight friend ní lágbájá ní lágbájá ó túmọ̀ sí pé bákan náà wọ́n jọ ń ṣe ọ̀jọ̀gbọ́n kan ó fi keléwì pé ànímọ́rì látàsàl wà abosiri kọ̀rí náà ho má ti ìbéèrè ń pa lágbájá kọ́kọ́ stọ́dì ta ló ń bá move olùmọ̀kan ló sọ bẹ́ẹ̀ wà abosiri kọ̀rí náà ho ọ̀rẹ́ ẹ̀ ní kọ́kọ́ kate kọ́kọ́ stọ́dì fakulu kọ̀rí ni bílímù kọ́ọ̀rá ni akitadi torí pé ẹnìkan tó bá ń bẹ́ nìkan rìn ìṣesí ẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ nìyẹn iná fi jọjọ́ ìbàdí táwọn tẹ bá gbọ́ pé wọ́n ti túká pé wọ́n ti jà nǹkan kan tó pa wọ́n pọ̀ kò yé wọn mọ́ nìyẹn ńlọ rẹ fi máa jà iná lọ́kọ àtìyàwó tá a bá jọjọ́ lè ẹ̀ nígbàriwo life no smooth tọkọ bá ti gbé ìyàwó kìí tọkọ bá ti ń lọ ìyàwó ṣàdúrà fún pé ẹ di láyọ̀ tó bá ti di pé àrìn wọn dàrú ẹnìkan gbọ́rọ̀ ọlọ́run bá yé ó fẹ́ túbá kì í ṣe ilé kan wọn jọ gbé so nítorí náà ẹni tí ó bá bá ọlọ́run rẹ tí ó jẹ́ ní ọlọ́run ọlọ́run kó sọ́ọ̀dì ọlọ́run ọ̀nà tá a gbà sọ́ọ̀dì ẹ̀ sì ti wà ó ti dójú òpó òun náà ni kìsáàbù ọlọ́run gangan fúnra ara rẹ̀ tí òkú fẹ̀ kápẹ́ méjì àti súnà anábì sọ̀rọ̀ sọ́làm tá a gbìyànjú àti gbọ́yé lọ́dọ̀ àwọn tó mọ̀ pé gbogbo akọ́lọ̀ lè kàdís gbogbo akọ́lọ̀ lè ka alukuran bá alukuran ṣe jẹ́ ọ̀kan tí ò fọ́nká yìí náà àwọn òbílẹ̀ jẹ́ àwọn àfà wọ́n sì tún tu nítukùtù fáwọn tí èso ní kéwù àmọ́ tí bá ń wá ọlọ́run tó fẹ́ sin ọlọ́run yóò rí ẹ̀sìn ọlọ́run ọba o torí pé ọlọ́run fi wá lẹ̀ lórí nǹkan tó rújú o nígbà táwọn yorùbá ṣe tán àti sin lọ́run náà máa ń gba ní tán bá fẹ́ lọ́dọ̀ àfà tán bá ti gbọ́ nígbà tó ń tẹ̀ ti gbọ́ kàn tó ẹ pé àfà náà ló wí ìyẹn náà ti tó òun ò ní ìdàtí wíṣ àsìkò òun bí tóun bá ti ń káàkiri ẹlẹ́nu mi ò tún sọ pé tóun tún gbọ́n pé kò tún dáa mọ́ èyí tó gbọ́n yẹn ti tẹ́ lọ́rùn kódà ẹlòmíì tó bá ti gbọ́ èyí tó dáa ṣáájú tó ṣe déédéé pẹ̀lú ẹ̀sìn ọlọ́run yóò tún máa tàn mọ́ kóun sì tún rà àfáà kan tó sọ pé ẹ mọ́ dáhùn ló ń jàre inú yóò tún wá dùn yóò wá tún fi dáadáa lẹ̀ padà torí pé ẹ̀mí rẹ̀ kì í ṣe pé nǹkan lẹ̀ ń fi ń wá ẹ̀sìn ọlọ́run ọba àbí ìmọ̀lẹ̀ tọ́lọ́run kọ́lọ́run kó fi ara rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ gbogbo ń tà lè máa sọ pé fìtínà ni fìtínà ni àwọn tó ṣáájú wa ti bá yí wọ́n ti bá yí wọ́n ti kọjá lọ lórí ẹ̀ ìyá ni fìtínà bàbá ni fìtínà ọ̀nkù ni fìtínà ká sì mọ́ fojú kéré nǹkan kan tó bá rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú ẹ̀sìn Islam kéèyàn sọ pé ẹ ìmúta bá ti kírun ẹ̀ bá ti kírun gbogbo ìtókù ti parí adabulis àwọn ẹ̀kọ́ nù Islam àwọn ìwà nù Islam ká máa mójútó wọn dáadáa ká mọ ẹsẹ̀ rí mẹ́sẹ̀gì náà tá à ń sọ lẹ́ẹ̀kan kò dọ́dọ̀ ẹlòmíì náà ti ń takò wá bóyá ní àwọn ará ilé wa ní àwọn ẹbí wa ẹlòmíì gan ò gbọ́ ó ní ìdí kó jẹ́ káwa gan látún pass mẹ́sẹ̀gì gan sílé tí ó fi yé wọn torí pé kò sẹ́ni tí ó gbọ́ nǹkan kan tó ṣèǹjì sí àlàáda tiẹ̀ àtàṣà tiẹ̀ àtiwá tiẹ̀ àtàjẹ́ ọkàn tiẹ̀ tí ò ní kọ́ gbógun ti nǹkan ìní mo fi sáré sáré tara ṣàṣà lọ síbi pé àwọn tí wọ́n gbọ́ nígbà àkọ́kọ́ náà wọ́n kọ́kọ́ gbógun tànábì kì í ṣe gbọ́n ló gbà lẹ́sẹ̀kẹsẹ̀ sallallahu alaihi wasallam tán gbógun tó gbóná tì wọ́n ṣe wádìí sàábì padà. nínú mítìn wọn tí wọ́n máa ń ṣe wọ́n ṣe máa ń sọ pé àwọn òkàn nígbà fún ni àwọn mọ̀ pé òótọ́ ní sọ tápá kan wọn wá gbà sàlámù padà tó sọ pé ní tá a máa ń ṣe tá a ni ní tá a ìyẹn náà tún kọ́ ó ń bẹ láàrin ara wa náà títí dòní torí pé ọmọ èèyàn ni wọ́n ọmọ èèyàn làwa náà. so àkọ́kọ́ nǹkan tọ́lọ́run bá ṣe léwọ̀ nínú ọ̀rọ̀ yìí òun ni ọtí. ọtí ọlọ́run bá pè ní rígísì قال ابن abbas في hari الآية rígísún oní rígísún yìí sukt بنون، ni wọ́n kọ́lù lè nátìní wàlẹ̀ adra wàlẹ̀ akidar rígs ó láwọn nǹkan ìrí àbáwọn nǹkan ẹ̀gbin bí ìgbẹ́ náà àlèpẹ́ ní rígs ó fún ní ìtumọ̀ tó wà spiritual ó fún ní ìtumọ̀ nǹkan míì tá a lè rí tá a lè pè lóyún ó kọ yẹn wọ́n ní rígísù tọ́lọ́wọ́n bá pé a máa ń lò fún nǹkan méjèèjì yẹn náà ọlọ́run wá tún ní mini amali shaitan ayé bihamlihi alayhi wa tazini òun ni máa ń darí èèyàn lọ síbẹ̀ tọ́lọ́run bá fẹ́ ó máa tíyàn ó máa táyàn lọ́bẹ̀ ó sì máa ń ṣe lọ́sọ̀ọ́ fún yàn làwọn tí wọ́n máa ń mú gan ẹlòmíràn sọ pé ẹlòmíràn ti gbàpọ́tì ni yóò sọ pé kò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ kódà kódà ó tún ṣiṣẹ́ fàlàfíà ara ẹlòmíì tí ó fẹ́ dọ́gbọ́n sọ pé kì í sọtí ó ní à eléyìí kò ń sọtí èyí tó jọ tí gangan ó sọ pé kì í sọtí ẹlòmíì gbà pọ̀ tí ni but ó dá fàlàfíà ara ẹlòmíì ó sọ pé kì í sọtí eléyìí kì í sọtí ọtí náà sì ni kí ló fà ó dá lójú ẹ̀ tó pé èṣù ṣe lọ́sọ̀ fún ọlọ́run má jẹ́ kí èṣù kápá wa láti ṣe aburú ní ọ̀sọ̀ fún wa fajitanibuhu iridu abiduhu wájí àlùwù náà hìyàtán tá a bá ní kéèyàn ta kété sí nǹkan kéèyàn ojìnà sí nǹkan wọ́n fẹ́ ká ta kété sí ni ká má débẹ̀. fa amara allah ta'ala bìtìnà bí hádì ìlú umur ọlọ́run ní ká jìnà sáwọn nǹkan wọ̀nyí wàktárọ̀ náà ti bè sí gàtìlà amúr ọlọ́run ló pẹ̀lú gbólóhùn tó fi pa wá láṣẹ máa nù súúsìl àhàdíìth pẹ̀lú àwọn àdísì tó ń bẹ lórí ẹ̀ náà tóun náà tún ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fa fún wa wa ìjìmọ́ ilé umma àti pé àwọn olùmọ̀ kò sí ìyàpẹ̀lú lórí ẹ̀ nínú àlùmọ̀ ànábì sọlọ́lá sọlá fàhásọ̀lá lítì náà bò fi jíhà ti tààrí jíjìnà síta wá wí ìdájọ́ ẹ̀ ni pé èèwọ̀ ni ló fà fàbíhádà hórí mọ́tìlì khamr látara ilé ni ọtí sì di nǹkan tí ó jẹ́ èèwọ̀ ìta àti tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ dọ̀tí. So àwọn kan mí ń bẹ nínú àwọn èso tí èso tí a lè jẹ láàyè ọ̀tọ̀ láàyè bíi bóyá alkarm aṣàríyìrò alẹ́rìnà àwọn èso kan wà tó tí yẹn bá jẹ lóhùn nìkan fúnra rẹ̀ èso lè yẹn jẹ ọ̀ǹtì tí wọ́n fi ṣe bákan tí wọ́n fi process ẹ̀ tí wọ́n fi dọ̀tí tó bá ti dọ̀tí òun náà ti dọ̀tí nù gbogbo ohun tí a bá máa ń lò tán process bákan lọ́nà kan àbọ̀nà kejì tó fi di ọtí òun náà ti dọ̀tí ó ti di ìdájọ́ kan náà torí pé ńlá rẹ̀ tó a fi ṣe léwọ̀ sábàbí tó a fi ṣe léwọ̀ ni aliskar aliskar ntí èèyàn ó mu tí ó mọ̀ ọ́ mọ̀yàn ń tì tí ò bá wá pa ẹlòmíì lọ́tí tó bá jẹ́ pé ọmọ ó lè pààyàn lọ́tí ó intoxicate ó wá lè má affect ẹlòmíì o ọtí náà ni. tó èèwọ̀ náà ní fẹ́ tí kìí dà láàmú láti mú níta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí nù wọ́n ní eléyìí à ẹ̀yìn bọ̀ tí eléyìí kìí pààyàn ṣé bí ń pa ẹnìkan bẹ́ẹ̀ náà làbí wa sọ̀rọ̀ ó ní má haram tó wáyé púpọ̀ rẹ̀ náà tẹ́nìkan mu tí ò pa lọ ti haram náà ni ó sì sọ fún wa pé kúlù muskirin haram gbogbo nǹkan tí bá máa hún máa múyàn hún títí máa múyàn hún rírà tó intoxicate gbogbo ẹ̀ pátápátá kúlù mínà alfàdù yòómù kúlù gbólóhùn máa fi kó gbogbo ni gbogbo tó bá jọ bẹ́ẹ̀ haram haram ni haram kódà ó lè má nǹkan mímu ó fi jẹ́ pé àwọn àwọn nínú ètò nínú ètò ìlera àwọn oògùn tí wọ́n ṣe tó jẹ́ pé ẹ́límẹ́ǹtì àwọn nǹkan yẹn tó máa ń mú yàn hun tí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìbá ṣe pé dọ̀rọ́rà dọ̀rọ́rà àìlera àìláfíà ara òun ló lè mú yàn lò oògùn mi ń bẹ tó pé kì í ṣe pé yóò mọ pààyàn lọ́tí bíi ti kíní ó lè jẹ́ pé oògùn oorun ni lápèjúwe. to oorun náà sì ń bẹ fúnra rẹ̀ tẹ́lẹ̀ láì lo nǹkan kan tó lè máa múyàn ṣe bí tá a mà by nature so ló jẹ́ pé àwọn olùmọ̀ sọ pé ẹ mọ́dà yẹn sọ́ọ̀sì kìíní yẹn níwọ̀nba tí èsì ni kò burú jù tó bá yẹ pé òun ló wà nínú oògùn kan torí pé kìí ṣe pé òun gangan ni ọtí ó ní ọkọ tiẹ̀ tá à ń pè èèyàn lè sùn tí ó mọ̀ sí àrán ni àsákìrò látara oorun tí ó máa sọ tẹ́ ẹ̀ máa bílẹ̀ tí ó máa sọ nǹkan mi tàbí tí ó kàn jáde lẹ́yìn tó fẹ́ lọ léètọ̀ tí ó sì kọrí sí classroom mo ti rẹ́ nìkan gbàtà wà ní village tó yẹ pé bó ti má ti jí báyìí ó kàn kọrí sódò ni ní village nínú òru láàrin òru ó sì dé odò wọ́n tọpa ẹ̀ lọ pẹ̀lú torchlight àgbàlagbà ni o so kì í ṣe pé ó mu ọtí gan so ìyẹn wà ń bẹ́ẹ̀ ìjọ pé tí èèyàn bá fún yàn ní nǹkan yẹn nítorí pé àìlera ó gba bẹ́ẹ̀ kì í ṣe ìtàwọn èèyàn ń lò ní ìsìn tán sọ pé èèyàn lè fọtí sóògùn rárá o tó ẹ̀kọ́ ti pọ́nbélé ni wọ́n fi ń sóògùn nǹkan kan làwọn tá ń ṣe àwọn tábìlẹ̀tì yẹn tàbí capsule yẹn ni wọ́n ń lò kì í sọtí gangan láfi sọ pé nǹkan míì wà tó jẹ́ pé halali ni but tán bá process ẹ̀ ó lè di haram tán fi sọ́dọ̀tí nǹkan míì wà tó jẹ́ pé tẹ́ bá pọnmi sí kalẹ̀ ní ìsìn tẹ́ bá mú ní ìsìn ó lálàáfíà gbẹtẹ bá gbé kalẹ̀ fọjọ́ mélòó kan tí yóò bá padà mú ọtí ni ó dà tẹpẹ rírẹ yóò sì sọdọtí ńlá táwọn wá kèsì táwọn bóyá aram nílẹ̀ àbí kìí sàrọm òun ni aliskar tó bá tilẹ̀ jẹ́ pé máa ń pààyàn ìmọ̀ amúyàn ń ríra ọtí ni o gbogbo nǹkan ìlú tó bá jẹ́ bò ọlọ́run ní sí o tó fìlè hóun. fa'alaq al-falaha bil amri wa dhalika yadullu ala ta'kidil wujub ọlọ́run wá so èrè jẹ ó sọ̀rọ̀ síbi pé ó dìgbà tí yẹn bá fi ilẹ̀ ká lè bàa mọ̀ pé ọ̀ràn yẹn ni fífi sílẹ̀ rẹ̀. àwọn olùmọ̀ jẹ́ ká mọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe pẹ̀lú àlàyé wípé ọtí èèwọ̀ ni fáyìmọ̀ jùmhóòrò min tarimil níbi ṣíṣe ọtí léèwọ̀ wọ́n gbàgbọ́ yé ìsìkbáàtì sárìlà ha wà sìkbáàtì sárìlà àti pé sẹ̀ríà fi ojú ìdọ̀tí wò wàtíláàkì ríjìsì àlẹ́ ha àti ríjìsì tọ́lọ́wọ́n bá pè èrí àbẹ́gbin wàlámùrù bíi tìǹbìà àti pọ́lọ́n sọ pé ká jìnnà sí alẹ́hókùn bí nàjàsá ti ha wọ́n nítorí náà nàjàsá ni wọ́n lẹ́gbìn ni nítorí pé ní nàjàsá ni pé nǹkan tó bá lò àlàjẹ bíi ìtọ̀ bíi ìgbẹ́ wọ́n nípò ẹ̀ ni ẹni ọtí wà pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ọlọ́run bá fi ròyìn rẹ̀ yìí àtàṣẹ tó pa ṣùgbọ́n ìyapa ẹnu wà ń bẹ o kìí ṣe nǹkan tẹ́nu kò lé lórí a rí nínú àwọn olùmọ̀ tó sọ pé kìí ṣe ẹ̀gbin in that sense ẹ̀gbin ni tẹ́nu kò lé lórí ìdọ̀tí ni èérí ni ní ti mímu tí ò sí àpẹnu kankan ń bẹ ṣùgbọ́n ní jáde bíi ni pé tó bá wá yíyàn lásán kọ́ sebi bí ni àbí ibi tí apẹ̀rún wà nìyẹn tó èyí tá a fi jáde kóònù a lè sọ pé yàpẹ̀rún wà kẹ́kọ̀ọ́ wà níròjù tu àlámẹ̀rí ẹ̀sìn tí yàpẹ̀rún bá ti wà àwọn olùmọ̀tán sọ pé bí ìtọ̀ ni wọ́n ní nàìjà tá a sọ pé nàìjà sà ni táwọn olórí pé nàìjà ni ipò ìtọ̀ náà ló wà títí tọ̀ bá yé wa lásọ tó lè wọ̀run àbáà ọ̀ràn yẹn ni pé ká fọ̀ wọ́n nípò ẹ̀ lọ tiwa tó bá jọ tí ló dà sí yẹn la wọ́n ní kí yẹn ò ṣe bẹ́ẹ̀. wọ́n ní mo fẹ́ sọ díẹ̀ nípa ọ̀rọ̀ wọn. wàhálà fàhùn fi ìdálẹ́ka irun àwọn tó yapa sí àgbáríjọ àwọn àfáà náà sọ pé ẹ̀gbin ni tó bá sọ pé jùmùhóòrù wọn pé àwọn tán sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nìyẹn àwọn tó náà tó yapa wọn dákọ rọ̀bíyà wàlẹ́ìtù ibn saad wàlmúzani tó jẹ́ pé ó ní àwọn ọmọ kéwì mọ́mù ṣáfìyìn òun ló wà sọ́ìbù ṣáfìyìn wà báàdùn múta àkìrí na minal bagdadiyin wàlẹ̀ eh, fọ̀rọ̀ anaha tọ́hírọ̀ àwọn rí i pé ó mọ́ kìí ṣe bí ìtọ̀ níbi yíyàn lásán wà annal muharram wọ́n ní tó jẹ́ èèwọ̀ ìnáwó huwa ṣubùhà òní mímú rẹ̀ وقد استدل سعيد بن حداد القراوي على طهارتها بسفكها في ترك المدينة àwọn tó sọ pé kì í ṣe ẹ̀gbin bí ìtọ̀ ni mo fi ń la o torí pé ẹ̀gbin ni níbi ti mímu o àwọn tó sọ pé kì í ṣe ẹ̀gbin níbi ipe a gbọ́dọ̀ tún àlùwàlá ṣe ń bẹ̀ wọ́n ní ṣe bí wọ́n fọ́ igbá rẹ̀ ṣe bí wọ́n fọ́ kòkò ẹ̀ sí Mọ̀dínà tí ń sàn káàkiri nígbà táyà ìsọ̀kalẹ̀ wọ́n wá sọ pé wàlọ́ kánẹ́tì nàjìsá làmà fáàlì àdálíkà sọ̀hábà rìdwan lọ́ọ̀ tààlà àléhìm wàlà náà rasúlù lọ́ọ̀yì sọ̀lọ́lọ́ sálàm anhu kàmà náà anìtàhálẹ̀ fìtòrò. wọ́n tó bá ti fẹ́ gbé ni àwọn sàhábà wọn ní fọ̀dà wọn ní fọ̀dà sí títì tó yẹ pé gbogbo ìpele gbogbo wájú lé ní sàn káàkiri jọ náà lọ níbi tá àtàwọn táǹkì àwọn reservoir yìí àwọn storex yìí bẹ́ẹ̀ lọ ti ṣe wà lọ́dọ̀ àwọn sàábà pẹ̀lú táǹgbọ̀ yìí ẹni tó jẹ́ pé kékeré ló ní ó pọn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé àmù àmùjọ̀hún òun náà ní ó pọn bẹ́ẹ̀ ẹni tó ní báàfù ó pọn bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ mọtí wọ́n sì mọ àdàmú kiri ó lè má sí wọ́n lè níbi tí wọ́n ti ń mọtí tán kó jọ ọmọ tí ó dẹ́pẹ́ kálukú ó bọ̀tí lọ ẹ̀rí pàwọn tí wọ́n sì gbé rọ́ọ̀gì lọ tí wọ́n fi lọ jókòó síbi tí wọ́n fẹ́ jókòó nígbà yẹn èyí ó mú tinú ilé àmupara kò sẹ̀tì nídìí kó lọ bí apalọ̀ bẹ̀tí ńgbà tí ń he àwọn àmù wọ́n ń he wọ́n ń gbé dìgbọ́dìgbọ́ wọ́n sì ń fọmọ́lẹ̀ gbangba débi pé wọ́n wá ròyìn bọ́ ṣe ń sọ pé ńgbà tá a bá mọ ìmí ìlànà ìyẹn làwọn tí wọ́n sọ pé tọ́hírọ̀ ọtí mọ́ kò dàbí ìtọ̀ náà wàá fi ń ṣe ẹ̀rí nísìn wípé àwọn sàbẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ àti pé ànábì sọ̀sọ́lá gan kò bá sì kọ̀ fún wọn pé ah ẹ mọ̀ mọ̀ ẹ mọ̀ dà sí gbangba ta kìyásán alalbol pé àbá fi pé àṣẹ ah, èèyàn lè wà mọ̀ ṣe èèyàn lè tọ̀ sínú pọ̀ rẹ̀ tí ò tiẹ̀ pọ̀ tó ti gan ká wá kàn dà sí gbogbo ibi tí à ń gbà kọjá lásán wọ́n ní torí pé ànábì sọ̀rọ̀ sàlám ó kọ̀ fún wa níbi àtàkálí fìtọ́rí fìtòrò ká má ṣe gbọ̀nsẹ̀ sójú ọ̀nà kò sì kọ̀ fún wọn bíi pé ẹ má da ọtí sí gbangba ta téèyàn bá ti téèyàn ẹ bá ń gbọ́ ẹ̀rí àwọn olùmọ̀ ẹ sọ pé pẹ̀lú tán sọ yìí kò sí kàńtálẹ̀ mi ìfẹ́ sọ mọ́ nígbà tí wọ́n bá tún farabalẹ̀ ka èsì táwọn míì tán tún fẹ́ fọ̀ ó mọ nídàbí àwàdà nígbà tá a bá wà ní classroom láti pé àmọ́ gbọ́n táwọn pàkejì ó wì. wọ́n wá ń sọ ọ lọ bẹ́ẹ̀ wọ́n wá nítọ̀ wàlìjẹ́wàb àwọn kọ̀ọ̀kan fèsì eléyìí ná wọ́n ní àna sọ̀há àbàtà fáàn láti dà àlékalẹ̀ àna ó làm yẹ́kùn láhùn suyub wàlá àbár wàlá àbár yorùkú náà àfihà wọ́n ní kò sí ibi táwọn sàábẹ́ ó da ọtí sí gbà yẹn wọ́n ní ibi táwọn gbẹ́ bíi sọ́kèwé. So wọn ní àwọn wọn pe kankan ní yorùbá ń pe kankan ní kùdù ibẹ̀ ibi tẹ́yìn ó kàn gbẹ́ ní àbí ilẹ̀ tí ó ṣe pé tójò bá rọ̀ omi ó sì darúgún síbẹ̀ wọ́n ní kò sí ìdìrgálìbì mí náà wálé yìí màá náà lámì ẹ̀kún làwọn kúnù fún fíbù yòó tí wọ́n ní kódà wọn ò ní kúnù jáàmù wọn ní sálángá jáàmù kanif nìyẹn plural kanif wọn ní nínú ilé wọn ìgbẹ́ sínú ilé bíi tàsíkó wáyé kanif wọn وقالت عائشة رضي الله تعالى عنها إنهم كانوا يتقدرون من اتخاذ الكنوف في البيوت àwọn kórìíra ẹ̀ ọ̀rọ̀ ìyá wa ṣàníyàn rọ̀dí àlọ́ ta nípa àwọn kórìíra kí kanif ṣáláńgá kó wà nínú ilé pé ẹ̀gbin náà wọ́n kà sí. ọ̀nàkùlùhà ìlàkárìjì nìmọ̀dínà ti ìlàkárìjì nìmọ̀dínà fi ìkúlífà tún wàmẹ̀ṣákọ̀ tó gbígbé ọtí bó ṣe pọ̀ tó yẹn ká wá sọ pé ó di ẹ̀yẹ odi ìlú náà wọ́n tó lọ dànù wọ́n ní kúlífà wà ń bẹ̀ wàhálà wà ń bẹ̀ mọ̀ṣákọ̀ wà ń bẹ̀ ìnira wà ń bẹ̀ fún wọn. wàhálà mi ní ùtàkìrù mọ́ wọ́jẹ́bà alàlfọ́ọ̀rù lẹ́yìn náà ó sì di pé àwọn sì dájọ́ sí pé àgbélọ̀yìn ìlú ìmọ̀ fi tó ti dọ́rọ̀ yàn ráre náà tún wà ń bẹ̀ pé á ti máa ṣàmúnṣe ọ̀rọ̀ ọlọ́run kíákíá kíá káwọn tó ní musẹ kíákíá wọ́n ní àwọn nǹkan táwọn rí tó fà nìyẹn wà áyídọ́nù ẹ̀lẹ́ànàhù yomkinu taharusu minha wọ́n ní kódà tó bá jẹ́ pé bẹ́yìn ṣe fẹ́ fi sẹ̀rí pé tó bá jẹ́ gbìn ni wọ́n ní ìdásójú ọ̀nà soju ona yomkinu taharusu minha wọ́n gbà tán ìdásójú ọ̀nà náà ṣe gbogbo ó sì ṣe é sá fún kìí ṣe pé ńgbà tán bá ti wá ọ̀nà ó ti wá dára gbogbo àwọn èèyàn nìyẹn pẹ̀lú pé fàyínà mọ̀dínà ojú ọ̀nà mọ̀dínà káyánà ti wá sí à walam takun takun ilhamuru mina likasirati bahithu tasiru naharan yahoo motorik wọn ní ọtí wọn ò sì pọ̀ débi pé yóò wá di odò pé kò á síbi kan tí wọn yóò gbẹ́sẹ̀ sí mọ́ bó ṣe má ṣe dà síta tó pé ká sọ pé kò síbi kan tí wọn yóò gbẹ́sẹ̀ sí mọ́ àfi orí ọtí àwọn ọlọ́tí yóò pọ̀ débẹ̀ pé yóò kàn yóò kàn pẹ́ẹ́lẹ̀ yóò sì gba bal inama jarat fima wadin yasira àwọn àyíká ló ti sàn kọjá yomkinu àtàrùsùn náà tí wọn pé èèyàn wọ́n ní àmàmà yasolo fi dáàlìkà min fa'idati ṣòrọ́tì iraqiha fi turki madina lè lè yòṣíyàn al'amalu alámùktádọ̀ tààrí mi ha min ìtìláfíà wa annahu láyùn tafa biya wa tàtàbù nasi wa tawafaku ala dhalika ọ̀lọ́tọ̀ àwọn èrí sánmúwáyìí wọ́n ní àwọn fi ṣe àwọn ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ lórí pé ti dídà sójú ọ̀nà rẹ̀ táwọn kan sọ pé torí ẹ̀ ló fi jẹ́ pé kì í ṣe ẹ̀gbin àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wá sọ pé fàyínkìlà tí wọ́n bá tún wá sọ ẹ̀rọ tí wọn ò tí ì sọ náà tún fẹ́ sọ yìí o pé àwọn opponent wọn tún lè sọ nǹkan kan yìí pé àtàǹjísù hukumu shari'iyun wàlánà sọ̀fíhì ó ṣeé kẹ́yìn tẹ̀ ń sọ pé ọtí mọ́ kò dàbí ìtọ̀kẹ́ tó fẹ́ sọ̀rọ̀ kan àwọn ẹlẹ́tún bá wọn ro níta lè sọ ẹ lè fẹ́ sọ pé tí nǹkan bá jẹ̀gbìn ó nídìí ẹ̀rí torí pé ìdájọ́ ṣẹ̀ríà ni ó dájọ́ ni ó jẹ́ ká mọ̀ pé ẹ̀rí ni ẹ lè fẹ́ sọ pé ó nídìí ẹ̀rí wàlá yálízámù mi ń kọ́ ní ṣe mùtárà muharraman ayàkó nàjísán àti pé ká sí nǹkan ní haram ẹ tún lè fẹ́ sọ pé kò túmọ̀ sí kó sọ́dẹ̀gbìn àwọn ń bá àwọn àwáwí kan táwọn fẹ́ fèsì lé lórí tí wọ́n ti wí fún wọn wọ́n wá sọ nǹkan méjì yẹn wọ́n ní fa kámi muharram fi sáré lẹ́sàbí najis àwọn náà wá fèsì wọ́n ní àmọ́ ìkan ló jẹ́ haram nínú wọ́n ní ẹ̀tọ́ àwọn nǹkan tó lè wọ́n ti fèsì àmọ́ ìkan nínú islam ló jẹ́ haram tí kìí sì ṣe ẹ̀gbin gold wà ń bẹ̀ lápèjúwe gold haram ni fọkùnrin láti fi sọ́rùn but kìí sàrámù ni fún láti fi sápò wọ́n wà fi sọ́lá haram ni láti sọ́rùn kì í sàrámù fún láti sápò tó bá jẹ́ pé ó sì ń tọjà bọ̀ ló sì rà fún ìyàwó ẹ̀ àpò ẹ̀ ló sì wà yóò kírun pẹ̀lú jàmá tí ò sì sábúrú kankan bẹ̀ torí kò fi sọ̀sọ́ kó ná ìgbà náà á wà sọ fún wọn pé pẹ̀lú nǹkan mẹ́ta yẹn á wà sọ pé kọ́ọ̀lùhù tààlà ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé ríjísún pé ríjísù ni yẹ̀dúlù alánìjà sátìhà ó tọ́ka sí pẹ̀gbin ni lákọ̀ọ́kọ́ fa iná ríjísà wọ́n ní ríjísù tọ́lọ́ ń pè fi lisan nínú language ahan ni ahan ló jẹ́ lisan ahan but language náà mí níbí nínú èdè ànàjáàsà wọn ó máa ń jẹ́ ẹ̀gbin gangan ó máa ń jẹ́ ẹ̀gbin nínú èdè gan bóòlù àti wàá mú ìtumọ̀ kan nínú ìtumọ̀ ìta ní mú kejì bóòlù àti fẹ́ sọ pé a bọ́ nínú ìtumọ̀ tó túmọ̀ sí yẹn gan nínú èdè lárúbáwá àkọ́kọ́ nìyẹn tó mọ̀ lẹ́yìn náà láwọ́ elitazamna allah nahkuma bi hukmin illa hatta najida fihi nasan latanato láti sharia wọ́n ní tó bá jẹ́ pé a fẹ́ dúró lórí wípé ó dìgbà tá a bá rí ẹ̀rí gan tó fojú hàn pọ́nbélé hundred percent lórí gbogbo nǹkan á padà fi sharia lẹ̀ nǹkan máa jọra wọn ni kì í sì gbogbo nǹkan ló lẹ́rìí tán pátápátá wọ́n wá ní fàínà nùsú sọ̀fíà kọ̀lílà ibi tẹ́rì wà gan-an direct kò pọ̀ a máa ń fi wọ́n wé èyí tó jọ tí ẹ̀rí ò lọ síbẹ̀ gangan ni fàáyù nọ́sí wọ́n wá fẹ́ má pèjúwe wa wọ́n ẹ̀rí wo ló wà direct yóò jẹ́dù tá a lè rí fi tàǹjì sílìbọ́ọ̀lì pé nàjàsà o pé ìtọ̀ ẹ̀gbin ni wọ́n lè bọ̀ lè rí eléyìí náà wà sẹ́gbin sì ni àbí kì í sẹ́gbin wàlẹ̀ adìrọ̀ ẹ̀rí wo ló wá lọ direct síbi ìgbẹ́ pẹ̀gbìn lòun náà ẹ̀gbìn sì ni àbẹ́gbìn kọ́ wọ́n tún ẹ má tẹ̀ máa retí pé ẹ nídìí ẹ̀rí gan-an tí ó sọ pé ọtí gangan ló kọ ẹ̀ hundred percent àtẹnisẹ̀ méjì mọ̀ pé nàìjíríà ni pé a fi jọ in tó bá lè tó bá sẹ́kù nílẹ̀ láfi mọ̀ pé ẹ̀gbìn ni ìyẹn ń pè ní kíyàs. bákan náà ẹ̀rí wo ló lọ sórí dam ẹ̀jẹ̀ pàtó pẹ́gbin ni but ó wá nínú àwọn ẹ̀rí tó ṣe ìdírọ́jú ẹ̀ tá a fi mọ̀ pẹ́gbin ni ẹ̀rí wo ló lọ bẹ̀ direct ẹ̀rí wo ló lọ síbi mẹ́ta òkúńbete wàgẹ́rì dàlẹ̀ àtàwọn kàmí tó yàtọ̀ sí wàyí náà mọ̀ wà dọ̀wà àìrí wọ́n láwọn nǹkan tó hàn wàlẹ̀ òun mọ́ọ̀tì wàlẹ̀ akísà kíyàs àti nǹkan tí wọ́n ah, pẹ̀lú bọ́lọ̀ ṣe sọ nǹkan eh, bákan náà lọ́rin fàṣẹ́nìbù ẹ̀ jìnnà sí tọ́lọ́run bá wí yàtẹ́dìdì tìǹbà mutlaq ó túmọ̀ sí wọ́n tún mọ́ ẹ̀rí mi wá nìyẹn pé nínú ọ̀rọ̀ ọlọ́run gàgà ọlọ́run sọ pé fàṣẹ́nìbù ẹ̀ jìnnà sí ìjìtìǹbù ni ìbùhàd ìbùhàd táwọn sọ pé táwọn sọ pé tajannab an kìíní ibi ìlú wà tẹ́lẹ̀ òwòrọ̀ sí bí mọ́ ni bí tó sọ pé tanaha la fi ń pe la fi ń pe ẹni tí ò tí wẹ̀ ìwẹ̀ mọ́ra la fi ń pe ní junub junub ẹni tí jẹ́nàbà ń bẹ lára ẹni tí jẹ́ jẹ́nàbà ni pé tọkọ takété sílé ọlọ́run ọ̀ntí tó fi wẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n wá ní ọlọ́run wa lògbólò yẹn fọ́ ti pé fàjítẹ́nì buhu ẹ jìnnà sí ẹ jìnnà sí wọ́n ní ìsìnàbù díjìnà sí alimutlak àwọn gbọ́ yé tán níbi gbogbo pé kò sẹ́kù àǹfààní kankan mọ́ láre kò sẹ́kù àǹfààní kankan mọ́ láre wọ́n níbi táwọn gbọ́ yé sínú. àlẹ́dì láyọ̀n tá fún máa ṣe tẹ́ òfin nílò fún nǹkan mi mọ́ bí wájú náà lójú lọ́nà owó ò jẹ́ láàbì ṣòro èyàn ní mú wàlà bẹ́ẹ̀ àsìníta wàlà wàlà tàkìlì àní sọ di ìkẹ̀tẹ́ pèsè bẹ́ẹ̀ náà mọ̀mú ni ẹ̀jẹ̀ sọ di bọ́tà ká máa fi jẹ búrẹ́dì wọ́n ní ìyẹn náà ààrẹ náà ni wàlámùdà wat àsì níbi sògùn wàlàgẹ́rù dàrí àbí tó tún yàtọ̀ sí wọ́n ní gbólóhùn fẹ̀jìsẹ́nìbù ó kó àwọn nǹkan yẹn sínú wàhálà hàdà tàdólò àhàdé tùlò wàdúrà tó fìlìbà wọ́n ní lórí ìtàwọn sì wí ẹ mọ gbọ́ bí hújà wọn wà o wọ́n lórí ìtàwọn wí náà làdí sí support wípé fàjìtẹ́nì ibùtọ́ lọ́hùn wí ó ní ẹ̀jìnà sí tányányán ni ò níbi gbogbo àǹfààní ó ní èyí táwọn wíìlàdì ti support àwọn amadisi wa ní rọwà muslim anibina abbas rọdí aláwọ tààlà nínú anna rọjùlán ahada ali rasulillah sallallahu alaihi wasallam rọ wíyà tàhámúrí ẹnìkan fún ànábì ní sango ọtí ibi tá a máa ń rọtí sí fakọ́ aláwọ rasulillah sallallahu alaihi wasallam hal alimta anna lọ́ọ̀ haramaha kò sọ́tínú ẹ̀ o ẹ̀ẹ́n eh, àná ok ọtí wà nù ẹ̀ ọtí wà nù ó ní ó ní ìjọ ọmọ bá ṣe léwọ̀ olóhùn tí sọ fún wípé tó ọmọ pé ọlọ́run ṣe léwọ̀ sọ́lọ́sọ́lá tó lóhùn yẹn ọwọ́ kó ẹnìkan. fọkọ́ aláwòrán sóòlù lọ́ọ́ ìsọ̀lọ́ lọ́sọ́lám bímọ sàárọ̀tà kí ló sọ fún níìsì kí ló sọ fún ẹni tó ń bá sọ̀rọ̀ kọ́ọ̀lá ó ní àmọ́tòkù bèbè yìí ha ó ní mo ní kó lọ tà ní. fọkọ́ọ̀l iná lẹ́dí harọ́mà ha ó ní adájọ́ ọlọ́run tó ṣe léèwọ̀ harọ́mà ṣùrbà ha tó ṣe mímọ́ ẹ̀ léèwọ̀ harọ́mà bẹ́yà ha ó ṣe títà ẹ̀ léèwọ̀ àdìsọ̀hìn òun fẹ́ lọ pé ok ọlọ́run ní ká má mú ok ẹ bá mi tà ń gbà yẹn wọ́n tán sọ fún un pé èyí tó fẹ́ náà aráàmù lòun náà àwọn tí wọ́n sọ pé àwọn gbàgbọ́ pé a gbọ́dọ̀ fi ṣàǹfààní kankan tí wọ́n sọ pé ọ̀rọ̀ àwọn làdíìsì support náà fi mú ìkànnà àwọn àdíìsì yẹn wá kọ́ọ̀l fàfàtà hátà dáhàbà fi ha ọ wá sí kíní yẹn títí tí. gbogbo àwọn nǹkan tí ó wà náà tó fi dànù tó fi dànù ó ní fahada hadithun yadulu alama dakarina wọn láti sì tọ́ka sí ta sọ pé wọ́n padà wéèsì kan ní ọtí yẹn ni. edilawo kana fi fi ha máa ń fa mina lè mọ̀nà fin alijaiza labayana rasulullah sallallahu alaihi wasallam wọn tó wá pé àǹfààní kan wà ń bẹ yàtọ̀ sí mímu ànábì ó sọ ní mo kí fún yẹn láàyè yẹn kàmọ́kọ́lá fi ṣáàtì àlìmáyítà àwọn àlùmọ́yítà gẹ́gẹ́ bó ṣe sọ nípa ẹran òkú ẹran torí wọn táwọn wọ́ ọ lọ láti lọ jù nù tó sì wá sọ nǹkan kan pé ìyẹn ni pé wọ́n fẹ́ lọ ju òkú ẹran yẹn nù tó wá sọ pé àlá àkásùn ìhábàá ẹ̀ sì yọ awọ ẹ̀ ẹ̀ sì yọ awọ ẹ̀ fàdàbàtù múhù fàǹtàfàtù bíi kẹ́ ẹ̀ dàbágà ẹ̀ kẹ́ ẹ̀ yán kẹ́ ẹ̀ sì máa lò ó ìyẹn sì lẹ́tọ̀ọ́ nu ṣẹ̀rá islam gẹ́gẹ́ bí òsì sọ pé gbogbo ẹran òun ti dòkú pé ó ti waste kò bá sọ fún wọn pé ibi tẹ́ ẹ lè lo ọtí sí ni ibi tí àǹfààní ẹ kù sí ni ibi tí ọlọ́run bá ti ṣe léèwọ̀ wọ́n ní sojú ànábì wọ́n ṣe waste ẹ̀ wọ́n mú yẹn náà wá. wọ́n tún wá sọ fún wa pé àwọn mùsùlùmí ajímọ̀ àlùmùsùlùmí aláta àrími bẹ́ẹ̀ lè khamri wà dẹ́mi ẹnu mùsùlùmí kò lórí pé èèwọ̀ ni ká ta ọtí ìyẹn náà kò sí apẹnu ń bẹ àti ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn èèyàn ń jẹ ẹ̀jẹ̀ ní ìsìn ẹ̀jẹ̀ màlúù òun ló gbajúmọ̀ lọ́dọ̀ ẹni tí ò bá lówó ẹran wọ́n sì ń gbà ń gbà kódà ní àtẹ́ńdà ni mò ń gbọ́ tán sọ ẹnìkan sọ pé ẹ bá mi pè é ẹlẹ́jẹ̀ wọn ò dákọ̀ ẹ̀ mọ́ ẹ bá mi pè é ẹlẹ́jẹ̀ wọ́n á ní ẹ̀jẹ̀ ni wọ́n ń bi ẹni tí mo wà lọ́dẹ̀ pé ẹ̀jẹ̀ wo ni ẹ̀jẹ̀ wo ni wọ́n ní ẹ̀jẹ̀ ìdọ̀nbọ̀rọ̀ ẹ̀sìnkín ẹni tí wọ́n ti wá ti gbà wọ́n sì gbé kalẹ̀ tí ó fi dì wọ́n bọ̀ wọ́n gbà láta láti ìgbà tèmi ti dá tèmi ti gbọ́njú wọ́n fún wa jẹ wọ́n fún wa jẹ ní kinní púpọ̀ ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn nígbà ti ko si ewu ẹwù ẹwù lẹ bẹ́ẹ̀ ṣe tó kéré tó lọ́dọ̀ bàbá wa yìí ó fi hàn pé yìí tiwọn ti ń jẹ́ bọ̀ tí ò tiẹ̀ sí pé nìkan takò láwùjọ míì kò sí pé nìkan tẹ̀ ń sọ pé ẹ má jẹ kínní gbogbo àwọn èèyàn wọ́n sì sọ di kínní ìgbàlá ni ó sì máa ń kópa lára bá làáfíà gan nítorí pé di mímọ́ yàtọ̀ sẹ́jẹ̀ tó gbẹ mọ́ ẹranko lára tó kú fúnra ara rẹ̀ sẹ́jẹ̀ gbẹ mọ́ lára even nínú medicine ẹ̀jẹ̀ tá a sọ pé tọ̀ nígbà tó ti jáde kó tó sọ nǹkan yẹn di mímá tá a fi hàn pé tọ̀ lógo ọlọ́run pẹ̀lú kópa lára báwa ẹ̀jẹ̀ náà lẹ́yìn kan tó wá gbé títún fún mu tí wọ́n tún fi ń jẹ́ àmàlà tí wọ́n ti fi ń jẹyán so haram ni wọ́n fi dáàlì kà dalilun alátàrí bèbè alẹ́ àdìrọ́tì wọ́n ní ẹ̀rí wà lórí eléyìí náà níbi pé èèwọ̀ ni kéèyàn máa ta ẹ̀gbin wọ̀sárì àtàwọn àwọn nǹkan ìrí àtàwọn nǹkan ẹ̀gbin gbogbo màmá láyà ìlú akílù àti tí ò tọ́ sí ká jẹ wallahu alam. nínú mọ́sálà ìbákan náà wọ́n ní aya yìí tàdúlù alátàrí mi láyìnbí binardi wa shataranj kìmọ́rán ọ̀wẹ́rì kìmọ́r. nínú aya yìí láti mọ̀ wípé èèwọ̀ ni ká máa fi ká máa gbá ká máa ta lúdò àti lúdò yẹn àti shataranj ó jọra wọn but wọ́n máa ń eh, ìkan náà olùkọ́ wa ó fi kíní tán máa ń dà níbi lúdò ó yà ó yà sójú bọ́ọ̀dù ṣàpèjúwe àti kíní àwọn àmì tó tò tó tún máa ń bẹ lára rẹ̀ láti mọ̀ pé kíní dáìsì yẹn ọ̀ ni wọ́n ń wí eré tá máa ń fi kíní yẹn ṣe àti ṣàtìrọ́ǹjì èyí tá máa ń gbẹ́ bíi draft bíi ṣé draft ni nínú pákó fífẹ̀ ṣàtìrọ́ǹjì kì í máa ń rán tí ẹ máa fẹ́ fi ta tẹ́tẹ́ àwògẹ́rì kì í máa rán àbẹ́yìn òfin ta tẹ́tẹ́. لأن الله تعالى لما حرم الخمر أخبر بالمعنى الذي فيها فقال يا أيها الذين آمنوا إنما الخمر والميسر الآية آية ثم قال إنها إنما يريد الشيطان nígbà tọ́lọ́run sọ reason wisdom ti ń bẹ níbi tarim tọ́lọ́run bá sọ tó bá ṣe nǹkan léèwọ̀ àti ó ti parí náà nìyẹn tọ́lọ́run bá tún wá fún wa ní sábàbí kan ó tún jẹ́ àlékún àǹfààní fún wa irú ẹ̀ wà níbi ọ̀rọ̀ àyà yìí ìnáma ìrúdi ṣètò ọ̀nà àyà tó tẹ̀lé pé èṣù fẹ́ ayé ó kí àbẹ́yìn náà kúmúlẹ̀ àdáwà tàwàl baghdọ̀ láti fẹ́ kẹ́ ẹ kórìíra ara yín kẹ́ ẹ sì máa ṣọ̀tá ara yín ìyẹn sì ń ṣẹlẹ̀ kódà bí ò bá ṣẹlẹ̀ lágbọ̀n kan ìgbà tó ti lè máa ṣẹlẹ̀ yẹn ara wisdom tó wà níbi tó wà lẹ́yìn ẹ̀ nìyẹn táwọn sọ pé lẹ́ẹ̀kan ẹ túyẹn túyẹn kí ipa ẹlòmíì tó bá mu púpọ̀ ó ti di bárakú kì pa but kò wá lè sọ pé kì í ṣe wọ̀ lọ́dọ̀ tòun tọ́lẹ́ lomi ìwọ̀nba díẹ̀ ló mu ń pa lẹ́yìn náà ká má sọ pé nǹkan yìí o tani ká má ta tẹ́yìn ká má sọ pé à kò sí má ṣe lè pèrún òun fi lẹ̀ ń tòun torí pé ń bẹnu àyà iná ìpè ń bẹnu àyà iná ìpè yóò sẹ́yìn lórí kò níbi ìrántí ọlọ́run á ní sọ́lá àti pé ẹ̀tún ní kírun yóò gba ọkàn yín débi pé ẹ̀ nírántí ilá pẹ̀lú àfihàn ọba àti pé ẹ̀sìn níná ti rùn tí o bá sọ pé àtó bá rí pé yẹn ni àjẹ́ pé kì í sọ̀rọ̀ lọ́dọ̀ tiẹ̀ gbogbo tẹ́ bá tadé náà lẹ́tì lọ kírun tó má ti kírun á sọ fún ọ pé àrọ́ọ̀mù náà ni kódà kó jẹ́ pé kì í di ọlọ́wọ́ ọ̀run torí pé ń dí àwọn kan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà sì gbogbo nǹkan tó bá ti ń dí àwọn èèyàn lọ́wọ́ ọ̀run tó jẹ́ pé ó lè jẹ́ halal nípìnlẹ̀ tó bá ti di pé ó di ní ọwọ́ ìrun ó ti di haramu nígbà yẹn fonítọ̀hún láti mọ nǹkan haramu ní í ṣe lọ́wọ́ ńgbà náà gbogbo tí yẹn rí máa ṣe nígbà tí ń kírun lọ́wọ́ kódà kó tipa sọ ní ń fọ àrọ́ọ̀mù ní fún nígbà tí ń fọ sọ yẹn torí wọ́n pè òun kò lọ tó bá sì jẹ́ kóbìnrin obìnrin náà ni bákan náà ni tó bá jẹ́ pé àsìkò òun yẹn bọ́mọ lọ́wọ́ torí nǹkan kan ti ṣe torí pé ò ní lọ kíjàn mọ́ àwọn obìnrin púpọ̀ jù àwọn obìnrin mùsùlùmí pé tí kaasị sì mọ ẹni ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tí ẹ̀wà dé obìnrin tọ́lọ́run kan tó ṣẹ̀dẹ̀ fún yín àti mọ́ wàá kírun lásìkò ẹ̀ ti jẹ́ tẹ́ ẹ bá àjọ lọ tẹ́ ẹ bá lọ wọ́n sọ pé ẹ̀sẹ̀ ni ọlọ́run so ìyẹn náà wọ́n zuru ó sì lọ wọ́n kí nínú àsìkò díẹ̀ nínú àsìkò tó lọ ìyẹn kódà nínú ilé lọ́dọ̀ àwọn obìnrin tó jẹ́ ti tí ì bá ṣe pé èèyàn bá dijú pin pé tọ̀ ó yá kẹ́ máa mọ́nítọ̀ wọn bí ọmọ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ ọ̀run ní mọ sábà bọ́ máa lọ́wọ́. torí náà àwọn nǹkan wọ̀nyí ọlọ́run sì wọ́n léwọ̀ pẹ̀lú àwọn èrè ẹ̀rí pẹ̀lú àwọn sábàbí tọ́lọ́run mú wá bọ́lọ́run bá sì mú sábàbí wá náà èèwọ̀ ni wọ́n ọlọ́run ní èṣù máa ń fẹ́ láti dọ́ta alẹ̀ láàrin yín àti kórìíra fakulu lahwin gbogbo eré dàá kọ̀lí ìlúhu ìlà kẹfìrì tí díẹ̀ rẹ̀ tó pèpè lọ síbi púpọ̀ ẹ̀ padà tó fi pọ̀ wà á kọ́ àlẹ́ àdá wọ́tà wàlbàgọ́dọ́ àbẹ́nà àkìfínà àlẹ́ tí sì ń fa ọ̀tá láàrin àwọn tí ń ṣe wàsọ́dà àǹdíkìrìlá tó sẹ́rí àwọn èèyàn kúrò níbi ìrántí ọlọ́run á ní sọ́lá pàápàá jùlọ kúrò níbi ìrun fàhùwà kàṣúrúbì kọ́mùrì bí ọtí mímu náà ni nínú ìdájọ́ ẹ̀ wà ó jábà anyakuna haroma mithla bẹ́ẹ̀ náà ló sì jẹ́ ó dọ̀ràn yẹn kó jẹ́ ìwọ̀ gẹ́gẹ́ bí ọtí. fàyínkì tábàwọ́dí táwọn èèyàn bá sọ wípé iná ṣùrùbọ̀ lẹ́kọ́mùrí yúrìthu àṣàkì tó bá yẹ pé wọ́n sọ pé ọtí mímu máa ń fa kéèyàn máa hun tí fàlà yọkùdárù máa hù àlàsọ́lá pé ní jẹ́ kéèyàn lè lọ kírun gbà náà wàlẹ́ sàfi láìbí benari wàṣẹta ìyẹn òsìsí níbi ludo àti ntòjọ́ hadal mana pé kì í jẹ́ kéèyàn máa hun títí bí pé kéèyàn máa máa hun tíbi òun ni tọ́tí ni májèm tọ́lọ́run bá fi àmì ní rízì tọ́lọ́run fi ṣe léwọ̀ a sọ pé kọ̀dìjámà Allahu ta'ala bayna al-khamri fi tààrí ṣe bí nínú àyà kan ní gbólóhùn lọ́nà ti ṣe léwọ̀ ṣé bọ́lá òun sì mọ̀ pé téèyàn bá ń play eh, géèmù yẹn èyí máa ń húntí òun intoxicate ọtí ni ó máa ń múyàn hún rírà bẹ̀tí inú gbólóhùn kan ṣoṣo lọ́lọ́run ti dápọ̀ gbogbo wọn tó sọ pé rídísún minami ṣètọ́n pàṣítánìbù ó dápọ̀ àwọn kan tó fẹ́ ṣe léwọ̀ kó tó wá fi gbólóhùn pé èèwọ̀ ni gbogbo ẹ̀jẹ̀ ti parí ìyẹn ti tó lẹ́rìí. wàwà sọ́fà humọ́ jẹ̀míyàn bí ó wá ròyìn gbogbo wọn bí ó wá ròyìn méjèèjì ẹni tẹ́tẹ́ yẹn oróyìn méjèèjì bí anahuma pẹ̀lú ọtí pé yúkì ánilẹ̀ àdáwọ́tọ̀ ọ̀bẹ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀nà nọ́ọ̀sì pé máa dá ọ̀tálẹ̀ àti kórìíra ọlọ́wọ́ ti fẹ́ kásọ̀tá àti kórìíra láàrin ara wa wàyàsó dáná dókìlá wa ní sọ́lá yìí sì máa darí ẹ̀kọ́ obìnrin tí ọlọ́run àti ibi irun kíkí wà máa ló mú anil kọ́mìrà a sì mọ̀ pé ọtí in askarot a sì mọ̀ pé tóun bá múyàn hún tí tó múyàn hún rírà falmẹ́sùrù láyúskìl tẹ́tẹ́ ìmúyàn hún rírà bọ̀tó ti di haram nínú ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí wọ́n sì sọ ọ̀rọ̀ yẹn délẹ̀ nínú agbọn yìí. okumọ́sẹ́là mẹ́ta tá a sáré sọ káfílì bọ́ sínú àyà mi ní ọ̀la insha ta'ala. àkọ́kọ́ náà ẹ̀nà apá kan ìta ti mẹ́nu bàtà sọ pé iná mọ̀ lórí ṣètọ́ náà yóò kàbí ẹ̀nà kúmúnà dáwọ́tà ọ̀lùbàgbọ́ kìlìkámù wọ̀lú mísírì pé ọlọ́run ọlọ́run ní èṣù fẹ́ máa lo àwọn kan yẹn láti fi dá ọ̀tá lè láàrin ara yín ni ọ̀kan náà ní eléyìí ẹlẹ́ẹ̀kejì wọ̀yà sódà kan máa ń dé kílábà ní sọ́lá ó sì fẹ́ sẹ́yìn kó níbi ìrántí ọlọ́run bá àti ibi ìrún kíkí yakul ìdá sakirtun lamtadkurullah wà lamtusallu ń sọ pé tọ̀ téèyàn bá ti rún tí èèyàn nínú tí ọlọ́run kò sì ní kírun wẹ̀yí ìdá sọ̀lẹ́ tó tẹ́ bá sì kírun kálàtọ̀ àlékún kàmá fáàlà àlì tẹ́ bá ti kírun yóò dàrú mọ́ yín lórí bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sí ọ́nú ṣẹlẹ̀ sí àlíyù náà bẹ́ẹ̀. bákan náà fàhálíà tó mú tàhún ọlọ́run parí ẹ̀ sí wípé ǹjẹ́ ẹ wà sí wọ́n báyìí o lámà alìmà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu anna hadha wa'idun shadid zaidun ala intahu nígbà tó jọ pé ọlọ́run ní tó ṣe ti ó rí i pé ìlérí ìbínú àti bá ń ó kò níbi pé wà ámàrọ̀ nàbí sallallahu alaihi wasallam mọ̀nàdí lẹ́yìn náà lànà bí wàá pèpè ló wàá kí sẹ́nìkan ẹni tí ó pariwo fáwọn èèyàn lẹ́yìn ìgbà tán ti káyà jáde. ayùn náà dìyà fi síkàkiri mọ̀dínà kó máa káàkiri ojú ọ̀nà mọ̀dínà kó máa sọ wípé àlà innal khamra qad hurrimat dájúdájú ọtí ti di haram o oníkẹ́nìkan máa wí bẹ́ẹ̀ káàkiri wá síta gbangba nù. fa fa kùsìrọ́tì àdínàn ibi tí wọ́n máa ń rọtí sí gbogbo ló bá di tí wọ́n fọ́ wọn wà òrí kọ́tìlì kọ́mùrù wọ́n sì da ọtí nù hátà jarot fi sí káàkiri madina títí tó fi ń san káàkiri madina lójú ọ̀nà káàkiri gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan wà á tí ò wà á tí ò sáyà mi kan ná ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì tẹ̀lé ànábì sallallahu alaihi wàá dàrú kẹ́sì máa kíì sára ẹ máa kíì sára fàyíntà wà lẹ́yìntùn tẹ́ bá wá sọ pàkọ́ sí tẹ́ gbọ́ tẹ́ gbà fàyínà fàyínà mọ́ aláàrọ̀ sóòlì náà albalagul mubin nítòjíṣẹ́ ká ní kó jíṣẹ́ ọlọ́run o fàyínà mọ́ aláàrọ̀ sóòlì náà albalagul mubin ọlọ́run mọ́jẹ kátà wà ńlá mọ́jẹ agbẹ́rùgbọ́n yín sọ̀rọ̀ ọlọ́run ba jẹ́kọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run bá tí wọ́n jíṣẹ́ fún wa látọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ tààrà kó ṣe aláǹfààní láti àlùkámọ̀ wa ọlọ́run kó ṣe wálẹ̀ tí ó gbọ́ yìí tó tún mọ̀ fún ẹlòmíì tó tún mọ̀ sọ fẹ́lòmíì tí ó fi mọ̀ jẹ́ sábà bí oríire fáwa náà là ń yẹ hadiya bí kàlọ́ ọ̀rọ̀ jù láwọn àhídán khairu min humri na'am káwa gbọ́ káwa sì wáàsí fáwọn tí ó ti di bárakú fún àtọ̀tí àti nǹkan mi tó jẹ́sẹ̀ kí wọ́n sì wá tara wa yè olóore ju kó jẹ́ pé wọ́n gbé gbogbo ayé fún wa lọ ṣé kan tí ènìyàn ṣe tí ènìyàn sì mọ̀ fẹ̀mí tẹ pé kò òun ni dáwà lọ ká máa pèpè sójú ọ̀nà ọlọ́run kì í sì ṣe tí àfa nìkan ẹnu wọn bá ń ta gbọ́ lónìí náà ní ìsìn àdúrà ń sọ pé mura'an sallallahu sallam ó ní kọ́lọ́n bá mi kí ọmọ yẹn kan tánàbí bá ṣàdúrà kan lórí iṣẹ́ kan tó fẹ́ kó ṣe tó tàn ti ṣiṣẹ́ yẹn kó gbà ti ìtumọ̀ àdúrà nábì nù ọlọ́run máa fi fáwọn ẹni ọlọ́run sẹ́mi àmọ̀kọ́ láti tó gbọ́rọ̀ mi fàwọn àhà ó wá sí ó sí ó dè ó dè mọ́kàn wà á dáhà ó tún pàṣẹ òun náà tún sọ fáwọn ẹlòmíì kàmá sẹ̀mí àhà gẹ́gẹ́ bó ṣe gbọ́ kò tú ìsẹ̀ kò sọ pé kò dáa lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣe báyìí lọ́dọ̀ tàwa ó gbọ́ ó tún sọ fáwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe gbọ́ wà á dá kàmá sẹ̀mí àhà àdúrà táwọn ibi ṣe ń pẹ́ pé rọ́hìm ọlọ́run rà ń pẹ́ ọlọ́run kó jẹ́ ní ìkẹ́ wọn ó kẹ́ níbẹ̀ láyé wọn sì kẹ́ níjọ́ ìgbà àkàmọ́ ọlọ́run kó jẹ́ jẹ́ kan nínú wọn. àkólú mọ́tà sọ̀rọ̀ àwọn sáfìlọ́ tààlẹ́ wà lápọn wasalaamu wa rahmatulahi wa barakatuh.